قال للذي لم يعد أصبت السنة و وأجزأتك صلاتك وقال للآخر لك الأجر مرتين رواه أبو داود والنسائي حديثي قلنا أن حديث يلفق للوب لن يتقون يلفق للوب فقط فجاء حديث أبو سعيد الخدري radiyallahu anhu. wọ́n sọ fún nípa bí ẹni méjì nínú àwọn sàbí ànábì sallallahu alaihi wa sallam bí wọ́n ti ṣe wà lórí ìrìn àjò kan tí àsìkò òun sì dé bá wọn lórí ìrìn àjò yìí tí wọ́n sì wà nípò sómi. fẹ̀tẹ̀yẹ̀mẹ́mẹ́ àwọn méjèèjì sì ṣe ìbá lẹ́ni tó lo ilẹ̀ tọ́mọ tọ́tọ́ sọ̀sọ̀láyà àwọn méjèèjì sì kìrọ̀ tó mọ̀ wọ́n jẹjẹrẹ máa afẹ́lọ́wọ́ wọn á romi kákòókò orin yẹn tó lọ. fàáda àhàdóhùn ọ̀sọ̀lá ẹ̀rọ̀lówó ọ̀kan nínú àwọn méjèèjì ó tún ìran àti àlùwàlá ó tún ìran kí ó tún àlùwàlá sí. wọ́n yọ ìdílé àkọ́ ṣùgbọ́n ẹnì kejì ò tún. ìrun kí kò sì tún àlùwàlá ṣe. ثم أتى يا رسول الله صلى الله عليه وسلم lẹ́yìn rẹ̀ làwọn méjèèjì wá bá òjíṣẹ́ ọlọ́run kí àti ọlọ́run kó máa bá a. fẹ̀lẹ́kẹ̀ ọ̀rẹ́ rẹ̀ kẹlẹ́ wọ́n sì ṣe àlàyé eléyìí fún nǹkan ṣe yìí. ọkọ̀ àlùlẹ̀ lẹ́dí ìlànà yọrí ànábì sọ̀rọ̀ àdìsẹ́lẹ̀ wọ́n sọ fún èyí tí ò tún àlù àlá àbí ìrànkè ọ̀sọ̀tẹ̀sánná nítorí o ṣe ṣe déédéé pẹ̀lú súnà wà ẹ̀dá ẹ̀kẹ́ sọ́lá ìrún tó ṣe ké òtítọ́ wọ́kọ́lẹ̀ náà kan anábì sallallahu alaihi wasallam náà sọ fún ẹnì kejì wípé lẹ́kẹ̀lẹ́ ajru marratayn ìwọ́ gbẹ̀sán lẹ́ẹ̀mejì rawahu Abu Dawud wa Nasa'i Abu Dawud àti Nasa'i ló gbà wọn ẹ̀kọ́ pọ̀ púpọ̀ púpọ̀ nínú àdéhùn nínú àwọn ẹ̀kọ́ tó wà ń bẹ́ẹ̀. táàbà rìn táàbì tara rẹ̀ ṣàǹfààní lára ìdẹ̀kùn ìdẹ̀kùn ìdẹ̀kùn tọ́lọ̀ bá ń ṣe fún yàn látàrí pé yàn rìnrìn àjò ìrìn àjò yẹn gbọ́dọ̀ jẹ́ ìrìn àjò tọ́tọ́ kò gbọ́dọ̀ jẹ́ ìrìn àjò tá a rìn láti fẹ́ lọ. nítorí pé bil ma'asi la tunalu rukhas pẹ̀lú ẹ̀ṣẹ̀ èèyàn ò lè tara rẹ̀ kó tún wá já àǹfààní rẹ̀ ẹnìtọ́ yẹn ká kàn kò tàbí wọn kọ́ agbẹ̀yìn gba búrẹ́dì sòsẹ́ mọ̀ pé wọ́n mọ̀ pé bóòlù ẹ̀yìn náà ṣe ń ṣe bẹ̀. sọ eléyìí jẹ́ àbá apá kan nínú àwọn kọ̀kọ̀ ha tó ṣe pé nínú wọn níta ni màlìkì. walakin tẹ́ bá wo àwọn àyà alukur'an tọ́wọ́ bá ní wa in kuntum marda aw ala safarin. أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا أو على سفر أو على سفر نكرة في سياق الشرط فتعم تعم كل سفر àjò lọ́lọ́wọ́ bá sọ àti tó sọ pé tí wàá kó rìnrìn àjò láti lọ kọ̀tọ́kù kíkọ́ sùrù kọ̀tọ́kù sí tẹ̀ẹ́mù tí ọ̀bá rómi kọtọkọ sí àní. sòṣùgbọ́n àwọn màlìkíyà àwọn wo jáde màáyì ìtumọ̀ yìí pé ọ̀daràn lélẹ̀ tuntun ayẹ kọ́ daràn náà máa sùrù ọ̀daràn ṣùgbọ́n dọ́rọ̀jọ̀ rọ̀jùlán ẹni tí ń fún wa rú èyí níta ni Abu Sa'id Al-Khudri radiyallahu anhu ọ̀kan nínú àwọn sàábé rọ̀jùlán yìí báyìí ayé ta ni àwọn náà jáde fún wa rìnrìn àjò ayé Ànábì sallallahu alaihi wasallam àti pé hatman sàábé làwọn méjèèjì náà sàábé ni àwọn méjèèjì فحضرت الصلاة أخوكم وادي وليس معهما ماء وسمي كلهما فتيمما صعيدا طيبا فحضرت الصلاة يكون بمبيو نكبا قوي ما في نوران إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا ọ̀ràn yẹn كوني lákòókò ni wọ́n jẹ́ fáwọn olùgbàgbọ́ òdodo bẹ́ẹ̀ làwọn tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ rí sásìkò òun bá ti tó gbogbo tó máa ń ṣe wọ́n pàṣẹ láti kírun á tara àwọn sàbẹ̀ kẹ́kọ̀ọ́ yàtọ̀ sí ti ṣe máa ń ṣe pẹ́pẹ́ àmà àmà àmà fìrún ráre àjàjà kò sómi ẹ̀ ó ti ṣe ọlọ́kìlì ọláìkìlì ó dé thirty minutes ọláìkìlì one hour ọláìkìlì one and a half hour láìkìlì tí o ti dákìlì láṣà torí de eléyìí èèyàn gbọ́dọ̀ fìrún ráre inna as-salata kanat 'ala al-mu'minina kitaban mawquta ọ̀ràn àyàn tá a fà kókò sí ìní òun ṣe fáwọn olùgbàgbọ́ òdodo torí rẹ̀ àwọn èsè kìíní wọn èyí fi òun ráre. àsìkò wọn tó wọn sọ̀rọ̀ yẹn fún wa nítorí kò sí òun tọ́tọ́ pípé kò fi ráre kò sí òun tó tọ́ pípé kò fi ráre. kò wá sómi pẹ̀lú wọn eléyìí tó fi hàn wá pé èyí tí wọ́n ní kó o ṣe nípìnlẹ̀ òun náà lálùwàlà a kì í fi èyí tí wọ́n ní ká ṣe nípìnlẹ̀ sílẹ̀. Si lọ sí di ń tá a lè fi jàrọ rẹ àyàfi kó jẹ pé a ní ń tá a lè fi ṣèyí tí wọn ní ká ṣe nípìlẹ̀ àbá àti nípò ẹni tó lè ṣèyí tí wọn ní ká ṣe nípìlẹ̀ bóyá látàrí àárẹ̀ àbí ìdíwọ́ mi. fẹ́lẹ́ yà fi hàn wá gẹ́gẹ́ bó ti ṣe pàtàkì tó wípé kí gbogbo èèyàn mọ̀ wípé ìtọ́nà ọba fi pa wá láṣẹ láti ti kọ́kọ́ ṣe sásìkò ńbá tó òun náà ní ká sàlùwàlà ṣùgbọ́n tá bá rí omi tá lè fi sàlùwàlà ìgbà náà ló tó kan التيمم فتيمما صعيدا طيبا àwọn méjèèjì wá sí tẹ̀yẹ̀mù wọ́n lo ilẹ̀ kan tayyiban tahiran mubahan tahiran mubahan ilẹ̀ tó mọ́ ni wọ́n lò wọ́n wá pè ní mubahan ay laysat tilka al-ardu ardan maghsuba kìí ṣe ilẹ̀ tí wọ́n jí gbà lọ́dọ̀ ẹlòmíì ni wọ́n lò ọjọ́ mùbá ètọ́tọ́ ètò tọ́ pípọ́n á lò kìí ṣe lé onílẹ̀ ìyẹn ni kébí nísìn kéèyàn lọ gba ìlú òlù àbí kọ́ gba lé onílé ọgbà lé lọ́wọ́ onílé torí pé wọ́n lágbára jùlọ ọwọ́ afẹ́ ti tẹ̀yẹ́ mọ̀ tó lè fi pẹ́nu léèyàn ti tẹ̀yẹ́ mọ̀ kọ̀tọ́ nítorí pé sàáyídá ni ṣùgbọ́n kìí ṣe tọ̀yẹ́bà àwọn onítọ̀yẹ́bà nítorí kò sítọ̀ lórí rẹ̀ á ní kìí ṣe tọ̀yẹ́bà nítorí torí kìí ṣe mubahan arban magosuba ilẹ̀ tí yẹn bá jígbà lọ́dọ̀ olówó rẹ̀ tọ́tọ́ká kálò láti fi ṣiṣẹ́ ẹ̀ mú kọ̀tọ́ tọ́tọ́ká kírun níbẹ̀ tó o bá kírun bẹ̀ gan irun rẹ̀ ò ní jẹ́ irun tọ́lọ̀ wọn bó gbà ala qawli l'imam ahmed àtàpá kan nínú àwọn fuqaha. àmì ìsọ̀kọ́lọ̀ ọgbà ṣùgbọ́n dára ni ọ́ tọ́ba wọ náà yóò fi àjíjalè yóò fi jẹ́ yọ tẹ̀lé ìjẹ bó ti ṣe jẹ́ ń bẹ̀ ọ́. tẹ́bá padà sídi àdìsí tó ti síwájú àdìsí Abu Hurairah radiyallahu anhu àdìsí one hundred and nineteen ẹ̀rìgbé tó wá bẹ̀ ní kíni ipe ilẹ̀ ilẹ̀ òun náà ni nǹkan tí mùsùlùmí máa lò láti fi ṣe sẹ́mi pé mẹ́rin wọ́n sọ pé as-sa'idu at-tayyibu so eléyìí jẹ́ mutlaq ṣùgbọ́n tẹ́bá wà al-Qur'ani ọlọ́ni fẹsẹ̀ yẹn mamu sa'idan tayyiban wọ́n fi tayyibu fún nínú àdéhìí náà wọ́n tún ní fatayammama sa'idan tayyiba eléyìí la ń sọ nínú òfin ṣẹ̀ríà wípé tẹ́bá wo nọ́ọ̀sì alákọ̀ọ́kọ́ ẹ̀rí kọ́ wa mutlaqan as ọwọ́ mọ̀tòlákọ̀. ọ̀sọ̀rọ̀ yìí ìdájọ́ nù lo ile fún tẹ̀mù ni to wa sọ yìí pé lílo lẹ̀ fi ṣe tẹ̀yẹ́mù náà ní nǹkan mara mùsùlùmí kódà kó tó ọdún mẹ́wàá kí ló mú wa sọ wà ilẹ̀ mi yẹ jìdìlmà tí ọba romi yẹn ni kí sábàbí tí ó sọ lẹ́dí ń tọ́ mọ́tò lè fọyàn má ni kéèyàn má ṣe kíni kọ́ má romi ẹ bá sínú àdéhìí Abu Sa'id náà kí ló sọ fún wa ó lẹ́nu méjì ń bẹ lórí ìrìn àjò fàhàbọ̀rẹ́ ti sọ̀rẹ́ ìrúndé wà lẹ́yìn sẹ́mẹ́ àhùnmá mà ìtàfọ̀kọ̀lù ṣùkùn wà ìdájọ́ ìdájọ́ àwọn méjèèjì kankan náà ni ìdájọ́ àwọn méjèèjì ni pé lólẹ̀ kó fi ṣe tẹ̀yẹ́mù sábàbí tó bí lólẹ̀ kó fi ṣe tẹ̀yẹ́mù nínú àdìsí alákọ̀ọ́kọ́ ni pé kí ni àìrómi so kí ni sábàbí tó bí tẹ̀yẹ́mù náà nínú àdìsí ẹlẹ́ẹ̀kejì àìsómi so nítorí délé nínú òfin ṣẹ̀ríà ìdàtọ́kọ̀ lùsùkùn wọn sẹ́rẹ̀ yọ̀ṣùmẹ́lò mọ́tòlọ́kù alẹ́ lùmọ̀kàyẹ̀ nígbà tí sábàbí tó sì bí ìdájọ́ ti jẹ́ nǹkan kan náà èyí tí wọn ò là á là pẹ̀lú èyí tí wọn là. ajẹ́ ipe àdìsí alákọ̀ọ́kọ́ náà as-sa'idu wudu'ul muslim àwọn àfisínú bracket as-sa'idu at-tayyibu wudu'ul muslim. nítorí pé ìdájọ́ dọ́gba sábàbí tó sì bí wọn náà dọ́gba fa yuhmalu al-mutlaq ala al-muqayyad. tọ́ eléyìí jẹ́ bó ṣe jẹ́ mẹ́rin sọ̀sọ̀ lẹ́yà àwọn méjèèjì wá kírun so wọ́n sọ pé wọ́n jọ kí papọ̀ láti ti mọ̀ yín pé ètò súnmọ́ náà ní kí wọ́n jọ kí níkíní jọ̀mọ́ gbàtà àwọn èsì bí àwọn aláìmọ̀kan àwọn aláìmọ̀kan làwọn tó ṣe pé dásìkò ń bá tó fún àní kí ní máa kálukú ọmọ ipò wọn mọ kí ni ìmánì tiẹ̀ bó ni ìmánì rẹ̀ rí òun náà ipò náà mọ ìmánì rẹ̀ bó ni ìmánì rẹ̀ ò lè kírun lẹ́yìn rẹ̀ kálukú àmọ̀ sí kọ́mà pẹ̀lú eléyìí ọmọ ti kọ́ máa tẹ̀ eléyìí ọmọ ti kọ́ máa tẹ̀ ẹ wò báyìí màkà sí máa sọ̀yìn àdókò nù. ẹ wo ló la tí ń bẹ kúkà kí òun jẹ náà wọ́n wà á máa máa wọ́n sọnù nítorí pé wọ́n máa fi dà rẹ̀. subhanallah tọ̀tọ̀ lẹ́yà ètò súnmọ́ ni pé àwọn méjèèjì wọ́n jọ kí òun jẹ náà. tó ń náwó jẹjẹ náà lẹ́yìn rẹ̀ ni wọ́n wá ìsomi ló dé kó fẹlẹwà lákòókò àkókò òun yóò ti lọ wọn ti kí òun fàáda ahaduhuma sọlá ọ̀kan nínú àwọn méjèèjì tún un yẹn kí ọ̀kan nínú àwọn méjèèjì ó tún yẹn kí wàlúwòbó ó tún tún amatuma ó tún un kí torí kó ti kí ó tún yé wa ló ti kí wọ́n á nìtúmọ̀ yìí pé fàáda ahaduhuma as-salata wal-wudu'a ó tún kí ó dùn gbọ́ ó tún àlọ́ aláṣẹ kò yí nítorí pé kìí sàlù àlá ló ṣe tẹ́lẹ̀ torí tó bá gbà lù àlá ló ṣe tẹ́lẹ̀ tó tún á tún àlọ́ aláṣẹ tó rò yẹ kí àfi kí ni ṣe ọ́ ọ̀rọ̀ kò yé so ajẹ́ yìí pé fíìhì tẹ̀jẹ̀ wọlé àyín ó lo. tẹ̀yẹ́mù ọkà sí àlùwàlá tẹ̀jẹ̀ wúzẹ̀ ó lò bẹ́ẹ̀ lédè lédè ṣùgbọ́n àwọn ìsìn kankan náà ìtumọ̀ àwọn kankan náà òfin pàápàá àwọn wọn pe tẹ̀yẹ́mù lálùwàlá ṣùgbọ́n wọ́n lò bẹ́ẹ̀ tẹ̀jẹ̀ a ti ti nínú ìgbẹ́ nǹkan jẹ́ àdá nǹkan kan jẹ́ ìhàdà àdá kọ́sọ̀tẹ̀ sọ̀lá òun náà ní kò kírun lákòókò rẹ̀ ilé ìran pè ní kíni àdá wọ́n sì ń pè nǹkan kan ní kọ̀bọ̀ òun náà ní kò kírun lẹ́yìn ìgbà tákòókò rẹ̀ ti lọ wọ́n pè ní kọ̀bọ̀ wọ́n wá pè nǹkan ní ìhàdà ìhàdà àtúntì ntí máa mú ni tún ìrún kí kí lè rò kó lè jẹ náà rí ntó lè mú wa tún ìrún kí. torí pé tá a kí tẹ́lẹ̀ àwọn ò pé kọ̀ lálàáfíà wákí á lè mú ọ̀mù lálàáfíà bóyá májẹ̀mú kan náà májẹ̀mú tí máa jẹ́ ọ́ dáa kò sí mbẹ́ so àbí kó sì jẹ́ pé ìrún tá a kí yẹn wọ́n sì dájọ́ pé kò dáa kò dáa torí délé àtọ̀kì ilé yẹn ni wọ́n ń pè ní al-i'ada. tó ṣé nǹkan tí wọ́n rí irun tá lákòókò ní kí bàbá ìbí tuntun wọn kí ẹ̀kọ́ al-i'ada al-i'ada tastalzimu 'adama ijza'il ula títókí ó túmọ̀ sí kíta alákọ̀ọ́kọ́ tá a kí òtò títókí ó túmọ̀ sí kíta alákọ̀ọ́kọ́ tá a kí kò tó fún un yẹn. so kí wọ́n á ló mú ta alákọ̀ọ́kọ́ má tó lérò ti sàábì yẹn ó ní pé irun tá a kí pẹ̀lú tẹ̀yẹ́mù irun kan ni tó ti pé túláàsì ló wọn kí pẹ̀lú tẹ̀yẹ́mù nígbà tí kò sómi ìgbà táwọn padà rómi tá a sì mọ̀ pé sàlùwàlá kírun làkọ́kọ́ tó lọ́wọ́ bá pa wá láṣẹ ọgbà pé ká ṣe tẹ̀yẹ́mùmù kírun àfi tí ìdíwọ́ bá wà ìdíwọ́ tó mú ni fi tẹ̀yẹ́mùmù kírun ti kú òun bẹ́ẹ̀ ní ìsìn pàápàá jùlọ ńgbà tó pákókó oorun yìí kò tí ì lọ ńlọ́fà ní sàbẹ̀ yẹn fi tún irun tí ẹ̀ fi. tọ́ èyí túmọ̀ sí pé lọ́dọ̀ ti sàbẹ̀ yìí tá a bá rómi kákókó oorun tó lọ àtọ̀rọ̀ wàlẹ́mi yọ ìdè ààfà ẹnìkejì òtún òun tiẹ̀ kí bẹ́ẹ̀ kò sàlùwàlà kò tún òun kí kò sì sàlùwàlà ibi báyìí àǹfààní bẹ́ẹ̀nbẹ́ nípa pé ọlọ́run bá kọ́ wá láti kíkà sàlùwàlà káfí kíọ̀n káti tètè yẹ́mú tá a rómi àbá lè lómi tó bá wá ṣẹlẹ̀ pé à ń kírun lọ́wọ́ lomi dé lábẹ́ òfin ètò ọ̀dọ́gba jù wà jáàmù gbàtó sọ pé tàyámù ló ṣe tó fi bẹ̀rẹ̀ rẹ̀ o sì ti gbọ́ nìsín kómi dé orí kómi dé ajáàrùn yìí wà lọ sàlùwàlà láti wá ṣe kíni láti wá kírun pẹ̀lú àlùwàlà torí òrùn tọ́lọ̀ ti pọ́ láti ẹ̀yìn òrùn tó kí lẹ́ni tó sàlùwàlà kọ̀ bá yí pé kó kírun yẹn pẹ̀lú tàyámù àfi tí ìdíwọ́ bá wà ìdíwọ́ tó wà tó fi bẹ̀rẹ̀ ẹ̀rọ pẹ̀lú tẹ̀yẹ́mù ti kú òun bẹ́ẹ̀ walhamdulilayi ó ti kírun tán wàá já irun yẹn wàá wá kírun yẹn ní ìsìn pẹ̀lú kíni pẹ̀lú àlùwàlà. tó bá wá ṣẹlẹ̀ yìí pé ọba ti kírun yẹn tán kọ́ pẹ̀lú tẹ̀yẹ́mù ó ti kí sábà ẹ̀ sálámà lọ́ba rí kómi dé lẹ́yìn ìgbà tó ti sálámà tán lómi tó dé. ṣé ó túnrun yẹn kí ni àbó ò ní tún kí èyí tó dọ́gba ni kò ní tún kí àdéhìí ń bẹ nú ẹ̀rí tó fi hàn wá ikú èyí tó dọ́gba ni kò ní tún kí nítorí pé o ti ṣe tọ́lọ̀ ọba fi pọ́ láṣẹ kò ṣe nígbà tó ọba rómi o ti ti kírun pẹ̀lú tọ́lọ̀ ọba fi pọ́ láṣẹ omi ò sì dé títí tó fi kírun tán ò ní tún ìrun yẹn kí lẹ́yìn ìgbà tó mi dé lẹ́yìn ìgbà tó ti sálámà. tọ́ sáré méjì. ẹnìkan àwọn méjèèjì kọ wọ́n ti kọ́ wọ́n ti igba ti kírun ìgbà tí wọ́n rómi ẹnìkan ó sàlùwàlá ó túrùn yẹn kí ẹnìkan ò sàlùwàlá kò sì túrùn yẹn kí kí lẹ́yìn pé ẹni tí ò sàlùwàlá ambọ̀sibọ́sí pé ó túrùn kí kí lẹ́yìn ń tí èkejì ń

yọ̀yàjú èyí tọ́kìn lè balẹ̀ sí ni pé òun ti kírun náà òun ti kírun ọlọ́run ti pọ̀ láṣẹ kó òun kírun kan náà lẹ́ẹ̀mejì lójúmọ́ pẹ̀lú àníyàn kọ́ra èèyàn méjèèjì eléyìí ti ń wò pé tọ́lọ̀ ti pọ̀ láṣẹ ni kó òun sàlù àlà kò sì gbà kó òun ti tẹ̀yámùmù kírun àfi tí bọ́ bá wà ìgbà tí ìdíwọ́ tó mú òun ti tẹ̀yámùmù tó wá kú òun bẹ́ẹ̀ òun sàlù àlà tó rùn kí ló lè dé kọ́kàn tó wọn balẹ̀ eléyìí ò eléyìí ọ̀fẹ́ sọ̀kẹ́ eléyìí síbẹ̀ làwa rí kọ̀dájú tó ó ti fa fáìlì rẹ̀ ya ó ti ó ti ya ó ti ya olúwa rẹ̀ gan játijàti tó ti blọdi fúlù rẹ̀ tó ti fẹnu kọmanáìzì ẹ̀ kí àtolódo ti ẹni yẹn lásán kan tó ti ẹ jáman kankan tó ti lé wàrà lọ́pọ̀lọpọ̀ bàtẹ́ bá lọ wádìí ẹ lè wá hàn sí ọ pé ìwọ gan-an la láì màkà. torí ẹ ẹmẹdìí a máa yára kó tó di pa àmà ìyẹn máa fira rẹ̀ sípò kó n fẹ́ mà ní ìyẹn kì í ṣàdédé gbéra rẹ̀ sípò ẹ̀ tó ti mà nítorí wọn ti sùúrù fúnra wọn ẹnì kò fẹ̀sùn àti kó wọn ti fàǹfà torí àwọn ti oloke mi lẹ́yìn sánmà Ànábì sallallahu alaihi wasallam ń táwọn bá dọdọ rẹ anabi efe kó bọyọ sọláyé bó bá ti jẹ fáwọn. tọ eléyìí ń bẹ nínú àwọn ẹ̀rí tá a ń lò nínú usulul fiqh àti fiqh wípé àwọn sàábé ìwọ́nùwà àti àrègìn ìyapa máa ń bọ́ sáàrin wọn nípa àwọn almasail alfar'iyya àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú òfin ṣẹ̀ríà àwọn tó jẹ mẹfẹk tó jẹ mọfin kálukú ntọgbọyé ló fi ṣiṣẹ́ wàlẹm yẹrì àhàdóhùn màlá ẹnìkan kàní kejì lábùkù torí ẹ láti sọ yìí pé almasailu al-ijtihadiyya qabilatun lil-khilaf àwọn nǹkan tó bá ti ní ẹgbìyànjú ń bẹ kó ṣe ṣe kí ìyapa ọwọ bẹ ìyapa tó bá sì wọnú àwọn masailu al-ijtihadiyya kò gbọ́dọ̀ bí tààyè ìbẹ̀rẹ̀ kò gbọ́dọ̀ bí ká máa kara alábùkù kò gbọ́dọ̀ bí ká kara alábùkù tọ̀ níbo ni wọ́n ti wá rí wípé tẹ́nìkan ọba ti sọ ọdún tá a sọ yìí tẹ́nìkan ọba ti wírun tá a wí yìí ọ̀húwọ́ bọ́ọ̀lùmọ́bìlùmọ́bìn abẹ́rẹ́ nǹkan mẹ́wọ́ tó tọ́jọ́ pé ẹlòmíì tó bá ń sọ̀rọ̀ nípa àwọn mẹ̀sáyẹ̀ fàràyà tó ti pé ìyapa àyè wà ń bẹ̀ fún yapa àyè wà ń bẹ̀ fún yapa so yọwọ́ rí pé wàlhàf àdámẹ́ alẹ́dẹ̀ ìlàṣẹ́kẹ́bí wàlẹ́dẹ̀ ìkìláfọ̀hún bọ́ọ̀dẹ̀ wàbọ̀lá lọ́mọbí ẹ wípé òdodo ètò ọ̀hún àdájú ètí ò sí ìyapa nípa rẹ̀ ètò ìsìnkú gbogbo tó bá takò òun lánàá tó hàn. سوء ان انتم فاسقين تزكي مسألة خلافية والدليل على تلك المسألة ظني أريتم مسألة أيوة أريتم سيتي كتو كاسين كتي وويني أوسي سيتي كتو كاسين كتي وويني أوسي سيتي كاسين أبو واقف ولا أنتو سينا تولي لا ترى أبي يوم أخيكم يروي ناني إذا نبي صلى الله عليه لا يصلين أحد منكم العصر إلا في بني قريظة ní ọjọ́ ogun ahzab lẹ́yìn ìgbà tó lọ nípa nàbì sallallahu alaihi wasallam níṣẹ́gun lórí àwọn ọmọ ogun oníjọ̀njọ̀ kan kóra wọn jọ wá bá nàbì sallallahu alaihi wasallam jà tó lọ nípa nàbì níṣẹ́gun lórí wọn ànàbì sallallahu alaihi wasallam wọn afẹ́ ọfẹ́ wá sí ìbáwí fún àwọn Qurayza nítorí fún àwọn àjọ lẹ̀dí àpòpọ̀ pẹ̀lú àwọn kèfèrí wọn tara bẹ́ẹ̀ yí àdéhùn fún ẹgbẹ́ ànàbì sallallahu alaihi wasallam àwọn òní àwọn tàbí fẹ́ sinmi wọ́n ní kò sí sinmi ní ìsìn ẹnì kan gbọ́dọ̀ kí asúrì àfi nígbà ní kúrẹ́ yìí lọ ẹnì kan gbọ́dọ̀ kí asúrì àfi nígbà ní kúrẹ́ yìí wọ́n lọ ọ̀nà ẹ̀sìn àwọn kan ní àsìkò asúrì ti tó àwọn kírun inna salata kanat ala al-mu'minina kitaban mawquta àsìkò ọ̀nà ti tó àkírun àwọn kan ní rárá anábìlẹ̀ gbọ́dọ̀ kírun àwọn kan gbọ́ yí pé ìtumọ̀ lànà bí gbà lérò fi ká yára kò fi ká má kírun tóró náà lọ́lọ́run fa àkùrán náà sẹ́sí pé ń nà sọ̀láta sáànà sáànà nínú ní kìtàbù mọ̀ kó àlè lọ́rùn la àwọn kan sì ní man yuti'i rasula bàbá ànábì náà ló sọ yí pé àgbọ̀dọ̀ kírun àfi níbọ̀ ní kúrẹ́dọ̀ kírun bá pẹ́ lónìí ànábì náà ló sọ fún abẹ́ àti tìtẹ̀ náà tó àwọn kan kírun lọ́nà àwọn kan kírun àfi níbẹ̀ ní kúrẹ́ ìlọ. ìgbà tí wọ́n tọ́jú àlùsá nàbí sọ̀rọ̀ máa tẹ́lẹ̀ àǹdé wọ́n sọ tó tẹ̀lẹ̀ fún ànábì ọ̀bẹ ní bọ́dì nù wọn wí. ọ̀bẹ ní kankan wí ilé yẹn wọ́n fi hàn wá wípé àwọn òkú. wọ́n bá sì kú sẹ̀ríà ò ní kú àìkú sẹ̀ríà yóò dúró lórí èjìká àwọn kan àwọn ni ó fèjìká gbé. tò wọ́n wá ń tírèènì wa wọn tẹ̀lé ọ̀rọ̀ kan ni wọ́n mú wa ẹ wò bí kálukú ṣe gbọ́ yìí so wọ́n fi hàn pé èyí tẹ́yìn ṣe kò burú èyí táwọn eléyìí náà ṣe kò burú tòbólò tí wọ́n burú lónìí sẹ́kítẹ́ nìkan máa ṣe ìṣèhádìí kan ẹnì kejì yóò blasta rẹ ni abẹ́rẹ́ nǹkan mẹ́rin arọ́dọ̀ kọ̀wé alẹ́ fúlàní ọ̀gáwé pé eléyìí ni èsì ọ̀rọ̀ tó ní agbára. tá a ṣe fún lágbájá dédé lẹ́ẹ̀ ó ti pọ̀ jù ó ti pọ̀ jù torí ẹ̀ ló ti jẹ́ pé tẹ́bá tara súnà níbi sọlá súnà wò ẹ̀rí kí wọ́n ti tírìn àwọn sábẹ́ gidigidi lọ́nà tó ti jẹ́ pé àwọn èèyàn wọn máa gbìyànjú gẹ́gẹ́ Abubakar ọbí ọba níwájú ànábi sọlá súnà àwọn kan pẹ́jọ́ wa Abubakar ti ń dájọ́ kò tẹ̀ wọ́pọ̀ ànábi ń bẹ́ẹ̀ lẹ̀ ó tún bá ti ṣe ó tún ṣe ó wò. náà tó sì dájọ́ tán yẹ ó ṣe. náà tóbi nìkan náà tó kẹjọ́ wa tó ní wọn ìpàdé wa lọ́la onítòwọ̀n ọba bá nàbí lọ́la kọ́ lọ́ba Abubakar subhanallah tí ọba bá lọ́la bóyá ti kú sallallahu alaihi wasallam innaka mayyitun wa innahum mayyitun wa ma ja'alna basharan min qablika al-khuld afa in mitta fahumul khalidun àti ah, ìdájọ́ ọpẹ́ nìkan ọ̀nà ọbẹ̀ láéláé síwájú rẹ̀ ànábì sọlá ní sẹ tètè wà bá kú àwọn tí ń fi kú dẹrù bọ àwọn ọmọ wọn abẹ láéláé torí ànábì ti tírèèni àwọn sàbẹ rẹ yàtọ̀ sáfà kà sálàfà kà ẹsẹkẹrẹ kú lẹsẹ ọ̀nà ló kó gbogbo ẹ lọ́wọ́ kò tírèèni àwọn ọmọ ọlọ́mọ ibi ọ̀yà àwọn náà sọ báyìí ọ̀yà sọ̀rọ̀ ká bọ́ ọ̀yà dájọ́ nípa nǹkan báyìí torí pé pẹ̀lú bẹ́ẹ̀ wọ́n ti ń sàpèjúwe kalẹ̀ pé wọ́n náà ń kọ́ ó eléyìí ọlọ́ọ̀lù báyìí eléyìí ọlọ́ọ̀lù báyìí eléyìí ọlọ́ọ̀lù báyìí tètè ojúmọ́ kọ́ ọ́n á pè ọ́ ni yàtọ̀ ọ́n kẹlá dọ́rọ́bà zéèdù amúrú ni àbí dọ́rọ́bà zéèdù amúrá wọ́n fún ọ ní nísìmí. so kéèyàn kọ́ àwọn tó bá ń kọ́ lẹ́kọ̀ọ́ bil ikhlas kọ́mọ̀jẹ́ gbé hásádà ti pọ̀jù fún hásádà ti kọ̀ ẹ̀kọ́ ọmọ tó ẹ̀kọ́ ẹ̀dúrà tó kọ̀ ẹ̀kọ́ ọmọ tó ìmọ̀ rẹ̀ kéré nù torí pé tí tí tí ọkùnrin bá kú yẹ tó sì lẹ́mìí kí dáadọ́ ó tàkà wàá rí i pé bọ́ọ̀ bá ti ń kọ́ ọ sí ni ìmọ̀ tiẹ̀ náà máa fẹ̀ sí ìmọ̀ tiẹ̀ náà máa fẹ̀ sí tó nítorí ẹ̀ ẹ̀rí pàdánù sọ̀rọ̀ wà lọ́sọ̀ náà wọ́n ti tírì ní àwọn sàbẹ̀ gidigidi tọ́ nígbà tí wọ́n dé wọn abá nàbì sọ̀rọ̀ wà lọ́wọ́ àdìsẹ́lẹ̀ fàdákẹ́rọ̀ ọ̀dàlẹ́kẹ́lẹ́ wọn wá sọ ní tọ́sẹ̀lẹ̀ fàdánù sọ̀rọ̀ wà lọ́sọ̀ ntí wọn ṣe yun àbá pè ní rubbish ẹnì kan nàbí wà láyé eléyìí wọn pè ní hadithatun waqa'at fi ghiyabi nàbí sallallahu alaihi wa sallam gbogbo ṣẹlẹ̀ tó bá ṣẹlẹ̀ tí yóò wájú ànábì sallallahu alaihi wa sallam gbogbo tó bá ṣe gbogbo tó bá sọ tí ìbá ti kọ́ ọba mọ òfin ọlọ́ọ̀ nípa rẹ̀ so a pè ní rubbish kótó jẹ́ nǹkan tó ó gbé wá dọ̀ ànábì sọ̀rọ̀ àlè sọ̀rọ̀ ẹ wàá sọ pé ẹ ti báyìí báyìí báyìí báyìí tó wọn sọ fún ànábì sọ̀rọ̀ àlè wà lè sẹ́lẹ̀ wọn sọ fún un ó tún fi hàn pàwọn èèyàn ìta lágídí wọn pè kéne wọn fẹ́ àfi tàyámù kírun àbí atúpadà sàlù aláwọ̀ máa béèrè tó àwọn èèyàn máa pè é lólódó àwọn ò rí bẹ́ẹ̀ tó wọn lọ bá ànábì sọ̀rọ̀ àlè sọ̀rọ̀ wọn ti béèrè lọ tí ó bá jẹ́ tó wọ̀ mà tí wọ́n fi ṣe tí wọ́n ṣe yẹn fọwọ́n ìdẹ́nu yà àbúdó àbíjà adékọ̀ràn tàbí ń sinú pẹ̀lú àìmọ̀kànnù adékè orí gbàndúkú ní kálukú bí rò pé eléyìí sọ pé kò tó rárá o fáwọn ẹ̀rí wà àwọn ẹ̀rí wà tó bá yẹ kó orí gbàndúkú ti mọ̀ pé àwọn ń ga lọ́dọ̀ wọn ṣé ẹ̀rí yẹn tó láti sọ ibi tábà ti ṣe tẹ̀yẹ́mù wọn ti tó nínú àgbọ́yé wọn lọ́dọ̀ ẹnìkan ẹ̀rí yẹn ti fi hàn tí ó sẹ̀yẹ̀ mọ́mù sọ àyídàn tọ́yíbà tẹ́ ẹ bá ti ṣe tẹ̀yẹ́mù tẹ́ kírun kálá ẹ ti ṣe tọ́lọ̀ ọba fipá yín láti irú mi lẹ́yìn rẹ̀ kọ̀bàrún yín jẹ́ ẹnìkan sì ń wo ipe tọ̀ ṣé bọ́ọ̀rù mi lọ́lọ́ọ̀ bá ti ń sọ ọ́ bọ̀ tẹ́lẹ̀ kótó ipe ẹ̀ lè ṣe tẹ̀yẹ́mù tẹ́ ẹ̀ bá rú mi àti wàá rú mi báyìí ní ìsìn ntọ́kàn tó ní ìsìn kan tuntun ó ti wọnú àgbọ̀yé kálukú tó eléyìí ló fà á àwọn ti sọ fún àbí sallallahu alaihi wasallam káyọ̀ bí bá sọ yìí pé ntẹ́ ti dà ó ti di sunnatun taqririya sunnatun taqririya torí ẹ̀rọ ti sọ pé sunna taqririya òun náà ní tí wọ́n ti wájú ànábi kò sì tó kó ti wájú ànábi tí ànábi ti mà fún wọn ṣe torí wọn lè máa síwájú rẹ̀ kọjá kó ń bẹ́ nìkan sọ̀rọ̀ máa jẹ́ àrùn náà òní rọ̀dùnlé mi nǹkan lè gbé jẹ́wùfẹ́ ọlọ́run kò fọkàn méjì sínú gbáyẹ̀ nìkan ẹ̀rọ àpàtì síwájú ànábì ànábì sọ̀ sànábì rí ó sì mà ọmọ pẹ́ sí bẹ́ẹ̀ tó bá rí tó sì mà pẹ́ sí bẹ́ẹ̀ tí ó sọ̀rọ̀ gbà náà ló tó di sunna takririya tọ́ wọ́n ṣe ànábì ò mẹ́ wọ́n á sọ nàbì sallallahu alaihi wa sallam sànábì bá fọwọ́ sí ó ti di sunna takririya sáré bí wá ti ní òrí bẹ́ẹ̀ àdẹ́kùn ti di rubbish. tọ́ kọ́kọ́lẹ́ lẹ́lẹ́dẹ́ lẹ́mìírì anábì sallallahu alaihi wa sallam wọ́n sọ fẹ́ni tí kò tún un tiẹ̀ gé asọ́pẹ́ sunna wa àjìzá ẹ̀ka sọ̀rọ̀ ẹ̀tọ́ njẹ́ o ṣeṣe dédé sunna irun tó kì í ó sì ti tọ́ kọ́kọ́lẹ́ lẹ́lẹ́ anábì sallallahu alaihi wa wọ́n sọ fẹ́ni kejì lakal ajru marratayn ìwọ tiẹ̀ ọgbàládá lẹ́ẹ̀mejì ọgbàládá lẹ́ẹ̀mejì lọ́dọ̀ sí yín ta ni ẹni tí èwo lẹ yóò sè ṣe ẹ tún kíni àbí tẹ̀yẹ́mù tẹ̀ fi tó náà tẹ̀yẹ́mù ti tó ẹ fẹ́ ládá lẹ́ẹ̀mejì dáadáa tó àwọn olùmọ̀ wa sọ pé ẹni tí ò tún òun kí òun òun ló ṣe déédéé òun ló ṣe déédéé torí pé ìsọ́tò sọ̀nà ládá tí ń bẹ pẹ̀lú rẹ̀ ó ju ládá méjì lọ sọyẹ tòun nítorí sọ́nà òun gángangán ni téèyàn sojú kòkòrò láti ṣe déédéé pẹ̀lú ẹ̀ ọ̀sọ́tò sọ̀nà ìyẹn ni pé asọ́bùtà bí fẹ̀ẹ́líkà àṣẹríyà iṣẹ́ tó ṣe ló ti dídí pẹ̀lú òfin nítorí pé títí tẹ̀ ẹ́ mú o sì kírun tán kó tó di pé ẹ rómi kọ́lá bẹ́ẹ̀rẹ̀ ẹ̀dínmẹ́tò ìrún tó lọ́wọ́ bá ní kó kí kú lọ́rùn tiẹ̀ irun rẹ̀ sì ti tó ọ ṣùgbọ́n wọ lẹ́kẹ̀lẹ́ ẹ̀dùrù mọ́rẹ̀ ẹ̀tẹ̀ wọ́n gba ládàá lẹ́ẹ̀mejì ládàá kí ládàá kó o fi tẹ̀yọ́mùmù kírun àkọ́kọ́ ládàá kó o tó fi àlùwàlá kírun ẹlẹ́ẹ̀kejì ládàá méjì tí wọ́n gbà rẹ̀ tó ṣùgbọ́n ìwà anábì sallallahu alaihi wasallam kíkí mà ó ti ga jù. anábì ọ̀sọ́ yìí pé amma anta falam tusib as-sunnah tó yé mo rò pé ó yé wa àtàwọn agbáwa ni àti sọ pé àrùn sórí wọ̀ ọ́.

bíi tí wọ́n ní àwọn èèyàn seventy thousand kó wá àlùjẹ́nà lérí hisabin wala adab ọ̀kájà sí ní ẹ ń bẹ lọ́wọ́ fi jọ́kan nu ọ̀kan ni wọn wọ́jọ́ kan nu wọn. ẹnìkan náà ti bẹ ẹbí mi náà bẹ lọ sàbá ha náà ti sọ àmọ́ kí wọ́n sọ pé sórí wọ́n tiẹ̀ ò lè jọ́kan nù hàn wàá lọ bẹ̀rẹ̀ ẹ̀ tó bẹ́ẹ̀ náà ní bíbá ẹ̀ wọ́n sọ pé lẹ́kẹ̀lẹ́ ajúrú mọ̀rẹ̀dẹ́yìn wọ́n ní láàmìjì gẹ́gẹ́ bí àwọn ìjọ sọ pé láàrú sọ́ọ̀lì yẹn na àhàdùn ní kúmọ̀lá sọ̀rọ̀ ilẹ̀ fi bẹ́ẹ̀ ni kúrò ìbọ̀ àwọn olùmọ̀ sọ pé àwọn ìjọ sọ kírun lọ́nà àwọn ni wọ́n àfọwọ́bà sọ̀rọ̀ tí wọ́n kírun lọ́nà pé kásìkò wọn mọ̀ bọ́ máa wọn lọ àwọn ni wọ́n á fọ́ bẹ̀ sùn nà. àwọn ẹni tí wọ́n ti níbà ló kúrò ẹ̀dọ̀ yẹn máa ń yọ fẹ́ rọ̀ṣúlà ọ̀kadà fọ́ àwọn. sòṣùgbọ́n ẹni tó kírun lọ́nà òun lọ́ àfọ́ bẹ̀ sùn. sòṣùgbọ́n ànábìsọ̀gbọ́n àti wọn kọ́ wa láti mọ ìpín tí nǹkan tó bá fà yìí yapa lẹ̀ ẹni tí ó wá gbìyànjú tó wí tó tako sẹ́nìkejì wí òun náà ò ní pàdánù ládàá kan àbí ládàá méjì ládàá ìṣèhàn àti ládàá ìsọ́ra ládàá kó gbìyànjú àti ládàá pé ìyànjú rẹ̀ ó ti dédé ẹni títí ò ti ṣe dédé yọgbà ládàá pé ó gbìyànjú sọ eléyìí fi hàn wá pé bá a lè sọ̀rọ̀ wá àdìsẹ́lẹ̀ náà ti ṣe tírèmì àwọn sàbẹ ni o wọn wá ní ìsọbẹtù sunna afúbọọlù wà áwùlẹ mina sàáyì min ajilele sẹkítàrì mina ajì kama sèntàmbá ń se kọ́ dọ́gba pẹ̀lú sunna wọn lọ lọ́la ó sì lóore ju ká gbìyànjú àti kàkó ládàjọ lọ nítorí pé kò kéré láéláé lópin ìgbà tó bá ṣe déédéé pẹ̀lú súnà kìí sì pọ̀ lópin ìgbà tó bá takò súnà torí rẹ̀ ìsọ́bọ̀tò súnà ni làwọn onílàka ìmọ̀ ń wá. so ẹni ẹni kejì tí ó sì túnrun tiẹ̀ kí wọn à bá wí wọn à bá wí nítorí pé téèyàn bá ṣe nǹkan mu àwòwálẹ̀ àbí èèyàn ṣe nǹkan jahlan wọn máa ń sàmójúkúrò fún nínú ṣẹ̀ríà tí wọn bá ti nǹkan látàrí pé ń wò pé ẹ̀rí ńtọ́ tọ́ka nù tó sì jẹ́ pé ńtọ́ tọ́ka yẹn kìí ṣe ntí ntí wọn lọ tọ́ka sí kìí ṣe ńtọ́ tọ́ka wọn fún ọ lẹ́kíù torí pé yẹn jùlọ gbà torí kọ́ ló ò ṣe déédéé lónìí kò túmọ̀ sí pé kò ní ṣe déédéé lọ́la ń torí pé ànábì fi ẹ̀sìn yìí lẹ̀ fún kí wọ́n máa ṣe lọ tí ò ní kú torí ẹ̀ ló ti jẹ́ pé áàrí wípé irú lànà tí Ànábì sallallahu alaihi wasallam lélẹ̀ iná ní ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn individually àtàwọn àjọba ní gbogbo ibikíbi láyé ni wọ́n gbìyànjú láti pé kí súnà yọ ọmọ parẹ́ súnà káfí ìmẹ̀sì Islam káfí nítorí pé sẹ́ni tó mọ̀ tó bá fi lè gbalé rẹ̀ dóko tó kanlẹ̀kùn tí ọ̀dá àti tó fóònù tí ọ̀dá ọ̀ yóò kú pẹ̀lú màá kò sẹ́ni tí ó mọ̀ so ṣùgbọ́n tó bá kọ́ lómi tó tún kọ́ lómi tó tún kọ́ òòrè ọlọ́wọ́n bá ń so ìgbà tí wọ́n sì mọ̀ kó tó di pé wọ́n mọ̀ tó wò lóyún olùgbẹ́ni tó wọ́n pọ̀ ọ́ wọ́n mà wọ́n ti sábà bí èèyàn púpọ̀ náà mà nínú àwọn tó túmọ̀ lọ́dọ̀ tí àwọn náà tó ti sábà bí èèyàn púpọ̀ náà tó mà ìmọ̀lẹ̀ ń kárí àbí ọ̀dọ̀ kárí ń kárí. nínú láti rí i pé gbogbo àwọn ilẹ̀ lárúbáwá wọ́n ń gbìyànjú kọ́nà ọ̀bọ̀ san wọn lẹ́sàn-án rẹ̀ láti jẹ́ kí ìmọ̀ ẹ̀sìn Islam yìí gẹ́gẹ́ bá ṣe ń rí inú súnà lóríṣiríṣi pé àwọn fi ń kó so a rí i pé nínú bọ́jẹ̀tì wọn àti túrú nínú àwọn ilẹ̀ lágbára yẹn àti tí ò ní tó nǹkan kọ́dà tí ò ní rárá kí ni Sudan ní tẹ́lẹ̀ ò ní kan ọba rẹ̀ fẹ́ pé ògèdè Sahara lásán ni fúlù àti búrẹ́dì ló ń jẹ bẹ̀ ẹ̀wà ńlá wọ́n ṣe lómi. tí ìwà ti lọ sí kọ́ńtì mi lèyìn ó tún máa fi dàrá ìyá ń jẹ tẹ́lẹ̀ tá à ń dúró. ẹ̀wà yín omi làwọn fi ṣe ìwọ náà máa bó èpo rẹ̀ omi ẹ̀wà omi lásán tí ò sí yọ bẹ́ẹ̀ lọ́mọ wa yọ èpo ẹ̀wà sọ́tọ̀ ọmọ wa sọ ẹ̀wà tó bó ọmọ sọ sínú omi yẹn ọmọ wa fi síbí fọ̀ mọ́ mi ọmọ fi búrẹ́dì gbé sọ̀rọ̀ mo fi ń ṣàpèjúwe bí wọn ò ti ṣe jẹ́ni tó ní àmọ́ tó sì jẹ́ pé wọ́n ń pe àwọn èèyàn wá sílùú wọn láti wá kẹ́kọ̀ọ́ nítorí pé ambition tí wọ́n ní pé kẹ́kọ̀ọ́ ẹ̀sìn Islam yọ parẹ́ ìdùnnú tí wọ́n ní pé báwọn èèyàn ti ṣe máa ń lu tàwọn tí gbogbo èèyàn tún máa ń gbogbo olúlé ayé eléyìí lọ́fà láti fi wọ́n dá àwọn yunifásitì sílẹ̀ àwọn sẹ́ńtà sílẹ̀ African Islamic Center ní Khartoum tó wá padà dé African International University ní ìsinyìí báyìí tó wọ́n dálẹ̀ nítorí àwọn ọmọ Áfíríkà yìí pé ẹ wá kẹ́kọ̀ọ́ ẹ̀sìn Islam kẹ́ padà sílùú yín kẹ́ẹ̀dó olùmọ̀ àwọn sàbí kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam wọ́n spread kálukú di olùmọ̀ àgbà níbi tó lọ so wọ́n ná nínú owó wọn tó ń ti bí wọn ò ṣe níhùn àwọn tó ní rẹ́gẹ́dẹ́ àwọn náà tó ń gbà yẹn rẹpẹtẹ láti gbogbo bíkíbi láyé gbígbọn akẹ́kọ̀ọ́ ẹ̀sìn Islam. فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون ọlọ́run kò tọ́kí gbogbo yín kẹ́ jáde lọ jagun yẹn ni pé tó gun bá dé gan ti ti gbogbo yín tẹ́ tí wọ́n dúró kan kọ́nà lè pẹ́ nítorí pé ńgbà tí bá padà dọ́dọ̀ àwọn èèyàn ń kẹ́lé má sì kìlọ̀ fún wa pé àwọn ọ̀jẹ̀ gbọ́ tẹ́lẹ̀ ó túmọ̀ sí pé táàsì tó ní agbára ń bẹ lórí gbogbo wa náà báyìí ti ṣe ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn yìí báyìí ẹ̀mẹ́jẹ̀ àjọ ọmọ lórí tiwa nìkan o ẹ̀mẹ́jẹ̀ àjọ ọmọ lórí tiwa nìkan gbogbo àǹfààní tó máa ń ṣe gbogbo màtọ́ máa ń mà máa dìímú máa dìímú máa dìímú máa jọ́ tiẹ̀ lọ́nà tó fi jẹ́ pé lọ́la ọ̀ọ́mọ ibi tọ́lọ̀ wọn bó gbé ọdẹ ọ̀ọ́mọ kò tọ́lọ̀ wọn bó tù ọ sí. ó lè jẹ́ pé àwọn ẹ̀kọ́ ìsìláàmù tó ń gbọ́ yìí ní ọ̀padà jẹ́ ti ọ̀ǹtàkà science and technology rẹ ọ̀mà bọ̀dọ̀ ẹ̀ ò ní mọ̀ kò sòrò fọlọ̀ torí de eléyìí ẹ jẹ́ ká mọ̀ pé àmánà ńlá ń bẹ lọ́rùn tiwa náà. bá a nàbì sọ̀rọ̀ láti tí ìmọ̀ òfin parẹ́ níbi bẹ́ẹ̀ lónìí ìbàdàn. báwo ni àwọn tí wọ́n ti ń kọ́ tí wọ́n ti ń kẹ́kọ̀ọ́ sí tọkùnrin wọn bá ti ń ṣàpù sí ìmọ̀ tí ọjọ́ yìí pé n ò tí ì tó kọ́ nígbà tá a bẹ̀rẹ̀ ní ìsìn tá a bá rí kọ́kùnrin wọn tó ṣe ṣàpù sí àtún introduce ẹ̀ sí wọn àtún introduce ẹ̀ wọn títí dáàbò máa gbé alhamdulillah gbogbo bá dé o ti mọ̀ nípa ẹ̀sìn rẹ̀ kí wọ́n máa ṣàlàyé ẹ̀sìn fáwọn èèyàn lọ́lọ́kùn kọlọmọba kó gbà fún wa. lẹ́yìn rẹ̀ wọ́n á mú àdìsí ẹlẹ́ẹ̀kejì lé ní ọgọ́fà wa eléyìí wá láti ọ̀dọ̀ abdullahi bin abbas radiyallahu anhuma níbi tí wọ́n ti ń ṣe tafsiri ọ̀rọ̀ ọlọ́run tó ní wa in kuntum marda aw ala safarin al-aya. wọ́n ní idha kanat bir-rajuli al-jirahatu fi sabilillahi. والقروح فيجنب فيخاف أن يموت إن اغتسل تيمم رواه الدار قطني موقوفا ورفعه البزار وصححه ابن خزيمة والحاكم ابن عباس رضي الله عنه nípa ọ̀rọ̀ ọlọ́wọ́ صيفي وإن كنتم مرضى أبي pété máa ń أو على سفر أبي ẹ̀bẹ̀ lórí ìrìnàjò kan ọ̀jà àhàdùn mínkùn mí náà gan ẹ̀fẹ̀ àwòlà mọ́sùlùmí nìta àbẹ́nìkan ló ń lọ sí gbọ̀nsẹ̀ àbẹ́ fọwọ́ pa obìnrin lára fàlẹ́mìtẹ́jìdùn má tẹ̀wá rómi tẹ́lẹ̀ lò láti ṣàlùwàlá jẹ́nẹ́bà ń bẹ lára ẹ̀ lómi tẹ́lẹ̀ lò láti fi wẹ̀ ẹ̀ ń sàárẹ̀ abẹ́ wà lórí ìrìn àjò ẹ mi ẹ̀rọ mi ẹ̀ ń sáré àárẹ̀ ò láǹfààní àti lè lómi abẹ́ lọ sí gbọ̀nsẹ̀ àlùalájà ẹ wà lómi tẹ́lẹ̀ ti àti màá a sí gbọ̀nsẹ̀ àárò mi kìí ṣe torí pé kùtà tọ́ abẹ́ fẹ́ fọ́ pa obìnrin ẹ fọwọ́ pa obìnrin lára nǹkan kan á jáde lára yín. so eléyìí torí pọ́nà ti sọ junuban wọ́n in kuntum mọ́rọ́bọ́ aw ala safarin aw jaa ahadun minkum ẹ̀sẹ́ al-gha'iti aw lamastum an-nisa janaba tí janaba bá tẹ̀lé ẹ wàá rómi fatayammamu sa'idan tayyiban tó ẹ lè ṣe tẹ̀yẹ̀mù kẹ́ ló lẹ̀ tó má láti ṣe tẹ̀yẹ̀mù. Ibn Abbas wa ni. ìtumọ̀ àyà yìí àárẹ̀ tó wà ń bì báyìí ìtumọ̀ rẹ̀ ní pé tí èèyàn bá tètè èèyàn tètè lójú ogun ogun tá a lọ jà nítorí ọlọ́run èèyàn tètè ń bẹ̀ àbí kó tiẹ̀ jẹ́ pé egbò tí ń bẹ láàrin èèyàn látàrí ṣíṣèṣe téèyàn ṣèṣe lójú ogun ó ti bẹ̀rẹ̀ sí ní kó ètùtù jáde. eléyìí èèyàn ti ṣèṣe egbò ń pé tutù jáde àbí òtí ẹ̀ pé tutù jáde ata ti ṣèṣe jànábà máa mú yẹn kéèyàn lọ abẹ́rù pé tó ń bá wẹ̀ òun lè kú tó ń bá wẹ̀ pẹ̀lú bó ṣe ṣèṣe yìí òun lè kú tayammam èèyàn ṣe tayammam. ntẹ́bí náà Abbas sọfẹ́ fàyọ fún wa ń bí ni pé kọ̀tọ́ kí oníjànábà kó ṣe tẹ̀yẹ̀mù àyàfi tí máa ń sàárẹ̀ tí máa ń sàárẹ̀ látàrí ikó ṣèṣe lójú ogun tá a lọ jà fi sabilillah tí egbò yẹn ń bẹ lára rẹ̀. àbẹ́gbò ń lára rẹ̀ lẹ́gbò títí yóò tutù òun ló tó lè ṣe tayammum síbẹ̀ rà eléyìí jẹ́ àgbọ́yé tí Ibn wa illa ọ̀rọ̀ ọlọ́run tó sọ yìí pé wa in kuntum marda tẹ̀ máa ń sáré kìí ṣe dandan kọjá pé ogun sáré kìí ṣe dandan kọjá pé ọlọ́gbẹ́ bí kọjá pé ọgbẹ́ rẹ ọ̀ ń pọ̀ ìtútù kìí ti ṣe dandan kọjá pé àárẹ̀ la ní sí ọ gbogbo àárẹ̀ ti máa ń sí ọ wọlọ mara rẹ ibi tó o bá lómi ó lè dákun tí ń sí ọ tó o bá ti mà bẹ́ẹ̀ ajẹ́ kó lè sẹ̀yìn mọ́ àbí òye wa torí rẹ̀ àlàyé tí Ibn Abbas radiyallahu anhu ṣe ń bí kìí bẹ́ẹ̀ lórí nípa pé pẹ̀sẹ̀ dìgbà tí èèyàn bá jẹ́ pé ojú ogun lọ́lọ́ ló ti ṣèṣe. Gbanani otu ni ó tó láǹfààní àti tètè ẹ̀ mú gbogbo ẹni tí dáná bàbá mú tó ti ń sáré àárẹ̀ ń kéré àbò nílá tó sì mọ̀ kó òun lómi kò burúkú ṣe kíni kò ṣe ilé ìjẹ́bi tá a dùn sí lónìí ọlọ́wọ́ bá la ń bẹ̀ rẹ̀ tó dára kó ṣe ní àwíjàre fún wa kó má ṣe balẹ̀ jù lọ. سبحان الله وبحمده أشهد أن لا إله إلا أنت أستغفرك وعليكم السلام téèyàn bá ṣe pẹ̀lú sàyámọ̀ tí ó wá jẹ́ pé òun nìkan náà ló ní orí omi tó máa fi ṣàlùwàlá lásìkò yẹn tí omi wá dé ní àtàrà pé bóyá tó bá já ìrùn yẹn kò ní ní àǹfààní àti jíjẹ náà kí ni ìlú ẹni bẹ̀rẹ̀. alhamdulilayi ìyẹn ti sẹ́yìn mọ̀ tẹ̀lé jama wọn kí ọ sọ ìgbà tí wọn bẹ lórí ọ̀rọ̀ lomi dé tó bá ti já ìrọ̀ kò ní láǹfààní àti bá jama tó bá lọ lọ sọ àlọ́ àlá tó kọ́ máa bá àwọn ẹ̀ lọ pẹ̀lú tẹ̀yọ̀ àti kọ́ lọ sọ àlọ́ àlá yọ lọ sọ àlọ́ àlá yọ lọ sọ àlọ́ àlá má sọ àlọ́ travel ẹ̀ kíní kan tí ó sì pọ̀tọ́. Nà àrẹ ìṣẹ́. Kọ̀tàkùrà kọ̀tàkùrà torí pé eléyìí báyìí wọ́n sọ. wípé ẹni tó ṣe ìṣọ́gbọ́n tó sọ̀nà wọ́n sọ pé wọ́n ní ládàá. kó adé kan sọ fẹ́ni kejì pé ìwọ ládàá méjì sáàtù wa sọ ẹni tó kí òun lọ àsọ́ọ̀bà ẹni tí ò túnrun kí òun ló ṣe kí ni òun ló wọ́n yẹ ọ̀sọ́pítọ̀ sunna ọ̀sọ́pítọ̀ sunna ju ajúrò àbí àjẹrẹ́ ìnà àbí tààtà mo rò pé yọ torí ẹ̀ ló ti jẹ́ pé àdìsí tá nàbì sọ̀rọ̀ láàbì sọ̀rọ̀ pé tí bá gbìyànjú tí ìyànjú rẹ̀ bá ti dé yọ gbalada méjì tí ìyànjú rẹ̀ tí ọ̀ bá ti dé dé yọ gbalada kan kò túmọ̀ sí pé ládá méjì ìsọ̀bù sunna ojú àdúrà ìlọ. Náà. Náà àti ayọ̀lédè àtàyàmọ̀ tó nítorí pé orí tí abẹ́ ti ṣe àgbàlá omi yẹn ó ti jí ìgbòho lọ látàrí àsìkò ìgbẹ̀rùn tó jẹ́ pé a wà torí àbẹ̀wá omi ilé tó jẹ́ pé ó mọ́ dáadáa kí ààrùn. Bọ́ọ̀lù omi ti ṣẹ́ǹdì kọ́nà ń bọ̀ lọ́wọ́ àti ti ṣẹ́ǹdì kọ́nà kò sí wàhálà kọ́dà kó dúdú kó dúdú kó tún máa hàn a lè lò ó ṣe yé wa nítorí pé omi tí àyè ibi tó wà tó yí padà wọn kì í pè lẹ́yìn lómi tó yí padà gẹ́gẹ́ bí kójú ọ̀rọ̀ kọ́ ọ̀rọ̀ omi dúdú kó sì máa rùn ọ̀tọ̀ kápẹ́tà lọ́la àmọ́ tó bá yẹ pé kọ́tà ló kọjá lẹ́gbẹ̀ẹ́ kànga sí tòmí kọ́tà yẹn wá rọ́ wọnú kànga eré ànílò tòṣùgbọ́n àmọ́ yẹ pé bí kànga yẹn ti ṣe wà nù omi rẹ̀ lọ́pàá oṣù tó burú mẹ́. alhamdulilayi tó bá mọ̀ ọ́n náà sálámà síwájú ìmáà ìrọ̀rẹ́ báyìí àmọ́ tó bá gbàgbé ṣe bẹ́ẹ̀ ni ìran lọ bàjẹ́ yóò sálámà lẹ́yìn máa kò sí ní orí kankan kalẹ̀. àṣìṣe pé àṣìṣe tí ìdáhùn tó lásán sọ lọ́wọ́ àdìsàn wọn dé àdúrà yìí máa ń gbà ní ọ̀bà ìṣèlú pẹ̀lú wa wọ́n ní ká àkókò ògùn àti kéèké ká tó kí bí wọ́n àdàbí lẹ́yìn àwọn. inṣàlá lẹ́yìn àwọn. ẹ̀rẹ́ pé àṣìṣe ọmọ pé omi ti dé lórí o but àwọn tó ara òjá mi last row àwọn lẹ́gbẹ̀ẹ́ wa gbé ọdún o àbí ká fún wọn lẹ́ka máa di ṣe ìtura lọ́jọ́. inṣàlá ẹni tó wọ́n mọ̀ ló fi ẹ̀ ẹni tí wọ́n mọ̀ kò sí tó ṣe wọn. náà tó bá títí tó fi lóye máa gbogbo yín tẹ̀yẹ́ mú un lẹ́sẹ̀ ẹ pàkíyèsí omi ti dé o tó yẹ ẹ pàkíyèsí àwọn kan sàlù àlà àwọn kan ti tẹ̀yẹ́mù àwọn kan ti tẹ̀yẹ́mù ní kọjá yìí torí ẹ̀ ló ti bí mẹ́sàlá yìí pé ìjẹ́ lè má mú tó ti tẹ̀yẹ́mù ó lè tí wọ́n kan sàlù àlà bí kò sí tó burú mẹ́ náà wà á lè kó tí wọ́n yẹ pé àtìkù tí ẹ̀ kí ẹ̀ dáhùn sí mi wọ̀ síwájú kí ẹ̀ ló kúrò níbẹ̀ kí ẹ̀ àwọn ẹ̀ padà dé ṣé kí ẹ̀ tún òbí ti tọ́. kí ló dé tí ẹ̀ fi ń dáhùn. tí wọ́n ti kírun lè má ti kírun sílẹ̀ àbí ti kírun. wọ́n kírun kéèyàn tó lè kí ló dé kéèyàn fi jẹ́ late com nàá ọ̀ dáhùn kí ló dé tí wọ́n fi jẹ́ late com àhà tí wọ́n á ké sábàbí wà tí sábàbí sì wà fáwọn ìtàn kíjà máa kejì náà kúrò tí wọ́n bá ti gba kí wọ́n kíjà máa wá já ìrun rẹ̀ yẹn wá kó mẹ́wàá lọ́jọ́ yẹn parí kò sí wàhálà kótó sálámà kótó sálámà yọ lọ yọ lọ sọsọ yọ lọ sọlá sọrí kò sí kírun sàn. ẹnìkan tó yẹ pé ó ń kírun lọ́wọ́ àkọwé ilé tó tàbí yẹn nínú sàṣàrùdò rẹ̀ ọ̀pọ̀ tó tí ó sọ pé kó wá ṣe àtìlúdì sáájú lórí ọ̀wọ́ nǹkan tó tàbí yẹn ní sàṣàrùdò. kò sọ̀wọ̀ kò sọ̀wọ̀. ní èmi nǹkan tó tàbí yẹn ní sàṣàrùdò rẹ̀ ọ̀pọ̀. bẹ́ẹ̀ kò sí. Ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba subhan rabbiyal aala. wọ́n ní ìmáàmù tó jẹ́ pé ó ti máa ń yára jù èèyàn lè ṣe ala èèyàn lè ṣe jẹ́ ọ̀kan lọ tí ó fi gbórí sókè. bóò láti ṣe irú àwọn máa mú ọ̀yẹ́ máa mú nítorí pé anábìsọ̀lá nínú tí wọ́n fi kọ́ wa lórí ohun tó sì kásì dúró dọ́gba lọ́nà tí gbogbo oríkèé òfin padà sáyé rẹ̀ kátó di pa àrùn kátó ṣèfì lọ síbò torí ẹ̀ ló ti jẹ́ pé eléyìí ẹ̀ wọ́n náà láti overthrow rẹ̀. tó ti ṣẹlẹ̀ ni kí ló wá sí ń dáná síbò ti fi ilẹ̀ ó ti pa náà. ẹ yà fọ́tò yìí tó ẹ má kírun ẹ gbọ́dọ̀ má kírun bí sáfi fọ́tò sí èyí kọ́ lọ́jà kó fọ́tò àwọn òòsà tí wọ́n ń sìn náà. ẹ jọ àwọn bọ́lá fún wa láti fi òkú mùsùlùmí níbo la yín fẹ́ sin sí tẹ́lẹ̀ níbo la yín fẹ́ sin sí tó fi bí béèrè àmọ́ ìbéèrè tó bẹ̀ béèrè lẹ́yìn ti fẹ́ jù. ẹ̀yin lọ́wọ́ àti ìṣẹ̀lẹ̀ ní ẹbí ti béèrè bẹ́ẹ̀ láti ẹni ẹbí mú pálọ̀ mọ́ àwọn ìgbé. ẹ̀hán tó kò ní wọ́n ní ká má sọ̀kun mùsùlùmí ẹlẹ́yà gan-an tó dá fún rẹ̀. alákòlá ha ebi lé la ẹsẹ̀ islam ọgbà kẹsìn kú sílé ọba àjẹ pálọ ọba àjẹ ṣòro ọba àjẹ yàrá tẹsán kọtọ náà ẹ sì rí i pé gbogbo òkúta ẹsẹ sínú yàrá báyẹn wọn ti dé eégún wọn ti di òòṣà wọn tún sírámìkì ẹ gbogbo wọn tún wá síwájú rẹ wọn tún máa gbá wọn kí náà kí náà wá kàlà ọjọ́ ìṣẹ̀lẹ̀ náà. sẹ́mi pé látàrí àgbẹ̀sìn yìí ọ̀pọ̀lọpọ̀ nínú wa á máa tako ẹ̀sìn látàrí àìgbẹ́sìn yìí ẹ mọ̀ pé bẹ́ẹ̀ kan bá pàtàkì láyé lójú ti yín fihàn lánàá ó sì jẹ́ pé bóyá kò dáhùn kán lọ́dọ̀ lọ. èèyàn wá pé ẹni títí ń gbénu pálá títí ń gbé àwọn ilé ńláńlá bá ti ń gbó mọ́tò ńláńlá láwọn lọ sọ sí ilẹ̀ ẹlẹ́gẹ́gẹ́ bí àwọn àyọ̀ náà tó wò sínú àyọ̀ náà sí. àwọn pé wọn èèyàn kú lọlọ bó mẹlẹ yìí wọn á àpọnlé lánàá ọlọ́ni tó máa máa tẹ̀wó fún akọbọ̀rọ̀ ó ń bẹ sọ́nà wá fi sèyàn nígbà ń pa wá òun sì tún gbé wá sí sàárè ti pé kí wọn ti wá sí sàárè ilẹ̀ yóò ní ma dúró kú tí kúnlẹ̀ àmọ́ káwọn á tẹ̀ra jẹ́ kí ẹnìkan kú tóòrò mi ẹtú ní ẹtú sí gbọ́dọ̀ tó adi tí wọ́n ń ṣò àwùjọ bí lẹ́ wọ́n wá ma sìrámìkì òkú àwùjọ bí lẹ́ kí lè fẹ́ sọ di pé kí ni ẹ̀dín mu sàárè ìbákan méjì rawdatun min riyadil jannah wa hufratun min hufarin nar inú kọjá bàtà kanú àbàtà àlìjánà àbí kòtò kanú kòtò náà. torí di eléyìí báyìí sàárè anabi sallallahu alaihi wasallam nínú tí wọn fi pa wọn láṣẹ ẹni pé a gbọ́dọ̀ fi qabran mushrikan sílẹ̀ illa sawaita sàárè kan gbọ́dọ̀ yọjú ganga báyìí àfi kẹ ṣe kókó dọ́gba pẹ̀lú lẹ ẹ ti gbọ́dọ̀ kọ kankan lórí sàárè ẹ gbọ́dọ̀ gbé blọọkù lé ambọsibọsi pẹ mọ rẹ àbí òye wa kò sì sí òlànà mùsùlùmí kẹ ẹ sí mùsùlùmí pẹ̀lú kò kò sínú ìlànà mùsùlùmí. ìyẹn ni pé kí ni pankẹ́rẹ́ táàbì gbé lọ sórí tẹ́ tẹ́ bá ti gbé fóònù rẹ̀ ẹ̀tún dá pankẹ́rẹ́ padà mọ́sálásí àbí tẹ́ bá gbé sí kẹ́ ẹ gbé sínú ẹlẹ́ tẹ́lẹ̀ ìjẹ́bù tó jẹ́ náà. kí wá sí fẹ́ fi pankẹ́rẹ́ gbókùdé orí tẹ́ wọn máa ń máa máa lọ kan pákó tí wọn gbókùn sí sórí tẹ tí wọn bá wọn padà bọ̀ tí wọn bá gbé kinní yẹn sínú mọ́tò bàbá mọ́tò tó gbókùn wá tí wọn bá ní láéláé ẹ gbọ́dọ̀ gbé inú mọ́tò òun láéláé torí kọ́ mọ́tò pé òun náà ó kú lónìí <laughs> torí tí ọ̀rọ̀ ajẹ́ bẹ́ẹ̀ kí ló ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. wọ́n á wọ́n á mọ̀ bowó nu jẹ́ ẹ̀ máa wọ́n nǹkan wọ́n á mú kínní wọ́n á sọ sọnù sórí tẹ́ àbí kó wọ́n wọ́n ìgbé èèyàn tó gbọ́dọ̀ gbé ilé nípadà alẹ́ má. àwọn àwọn ìgbàgbọ́ àwọn kẹfẹ́ rí nù níjọ́ kú rẹ̀ ló bá sì tò tí bá borí bàbá ńlá tó fún ọ ó kù náà àmọ́ tọ́jọ́ ti pè tí gbogbo ayé bá kọ́ torí pé ọlọ́run bá ti sàdéhùn walan yu'akhkhira Allahu nafsan idha jaa ajaluha ọlọ́run kò nílò ẹ̀mí kan lára sásìkò kù tiẹ̀ bá tó torí de eléyìí ló ti jẹ́ pé ẹja gbọ́ lọ́wọ́ bá wa gbọ́ gbogbo mọ́ra sí lọ́ọ́ ẹ̀kọ́ ní táwọn ti gbó sábà ní kí ẹja wo rẹ̀ fẹ́ dà tọ́ lọ́wọ́ àwọn yẹn máa rò pé tọ́ ẹ wá gbé sílé dé wájú mọ́sálásí lókè ní ọmọ ọ̀fà yẹn. Kọ̀tọ́ kọ̀tọ́ kẹ́ẹ̀fì àjẹyàn débi pé ó fi jẹ́wọ́ kọ̀tọ́ nínú òfin ṣẹ̀ríà nítorí pé kò sí èèyàn kan láyé tí ó fìyà jẹ bíi kúkú bíi yíyè tí ò ní jẹ́wọ́ kó ń ṣe tí ò fẹ́ pẹ̀lú ẹ̀mí pé bóyá àti ìyá ń bá ti olójú àmì ó fún lẹ̀ tó ń bá kò ń ṣe tó ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó máa jẹ́wọ́ bẹ́ẹ̀ nígbà bá a kó yóò là abẹ́ lulu ni wọ́n lù òní nígbà wọn ti iná bọ̀ ń dì wọ́n yọ ìkànnì láàyè. àwọn oríṣiríṣi nǹkan tẹ́lẹ̀ tó tó dé kó òun kùn sínú àwọn òbílà torí délé islam ọgbà bẹ́ẹ̀ ẹni tẹ́ ń bi léèrè ẹ máa gbá ẹ máa tẹ̀ islam ọgbà bẹ́ẹ̀ gbogbo ẹ̀ làwọn ọlọ́pàá máa ń ṣe nítorí báwọn ọ̀pọ̀ ìmọ̀ ìmọ̀ gan nínú ìmọ̀ ilé ayé gan ọ̀pọ̀lọpọ̀ gan fi ń tarogéètì ọkàn tí kò ń jọ yóò máa nà wọn nàkú nà oníkọ sọ pé wọn lọ sí ọjẹ wà bí kò sí nà ó lè jẹ́ pé àwọn ọ̀daràn kan náà wà ó torí pé táwọn á fi ọwọ́ jẹ́jẹ́ mú wọn kò jẹ́wọ́ láéláé o ọgbọ yé sòṣùgbọ́n ìsìláàmù ọgbà káfíà jẹyàn ìsìláàmù kọ́ wa ní ọgbọ́n oríṣiríṣi tẹ́ bá fẹ́ dáadáa jọ ní ìsìláàmù ẹ̀ ẹ́ ti gbọ́n jù agbọ̀ ò lè dádájọ́ so nítorí ẹ̀ ló ti jẹ́ pé èèyàn gbọ́dọ̀ jẹ́ àtẹ̀fẹ̀yẹ ẹni tó jẹ́ pé tọ́lá ní orojọ́ fún un àbẹ́rẹ́ níbẹ̀ ọkùnrin obìnrin lọ́mẹjọ wa kódà látọdún mẹ́fà ló ti pa wá sí àtọ́mọ́ ẹ máa ti là ẹ lè dádájọ́ ẹ ṣé kò tán á rí sọ ẹ kó gbogbo ẹ tó bá rojọ́ yóò rojọ́ ẹ kò ní kò ní wẹ̀ bí mára rẹ̀ ẹ ọ̀dájú láti máa gbọ́ tó ń gbàdúrà sọ tó ń gbogbo tó sọ ẹ lọ́lọ́pàá lórí bàbá wádìí lọ́dọ̀ ọkọ rẹ̀ kó rò pé yẹ ilé ẹ̀ ló jẹ́ ní balance lẹ́nìkan sọ pé kódà gan ǹjọ́ kan gan ó mú gidi mo fi ní dáná ó sì bòmí lọ́wọ́ lẹ́la adájọ́ náà nù ilé ìwọ̀n ẹ̀jẹ̀ adájọ́ torí ẹ̀ ló ti pé náà kó wa ní àwọn ọ̀sán orí obìnrin kan wá ó wá láyé àwọn àrí tọ́ọ̀lì ó ní lágbájá yìí zina a ah, òní láéláé zina òun bá ṣe zina wọ́n kọ́dà láàrọ̀ òun mà ní ìtọ́tọ̀sùn làgà òun nínú ẹ ọ̀ pé kí ló tó kù ìgbà yẹn ní nǹkan kan ọlọ́dọ̀ àkókòrò níta máa rí ní ìsinmi pé ẹ lọ omi hó wọn ní káwọn obìnrin ó mú obìnrin tó ní rọ́bọ̀ sí náà wọ yàrá kan wọn da omi gbóná sí n'ita sábà dá sí nìkan tí mà ní ìyẹn kóra jọpọ̀ àjẹpẹ́ kìí ṣe mà ní tó bá nígbà wọn yàmi gbóná sí la lọba kóra jọ pọ̀ àtẹ̀yìn ló tú dàtara dẹ́sẹ̀ mọ̀ pé tẹ́yìn bá ti rómi gbóná yóò jìnnà ẹ̀ kàkà wọn mọkùnrin ká máa lù ú tọ́ jẹ́wọ́ àbò ní jẹ́wọ́ <laughs> jẹ́wọ́ àbò ní ibi wọn ti ń lò fi ọlọ inú tí wọn ran adájọ́ lọ́wọ́ ni pé àlùwáàzẹ ọtí ni ohun tí sẹ́yìn gbàyàn tó jẹ́ tẹ̀sìn ọwà tẹ́ ma fi dẹ́rù bá àwọn èèyàn rántí kó rántí pé tó bá wọ sáré iṣẹ́ rẹ ló kù tí ó gbọ́ gbé sáré rántí pé tó bá parọ́ fún wa ò lè parọ́ fọ́lọ́ àbí òye iná bẹ̀rẹ̀ sí ronú iná bẹ̀rẹ̀ sí ronú kí àlọ́ fẹ́ parọ́ fún. àgẹ́ bí ẹ wọ́n fẹ́ kí wọ́n bá tó bá ó sì sọ fún àlẹ́ ìbílẹ̀ àbí tọ́lú kẹ́nìkan di ẹyẹ lé òun kí ló dé tẹ wá lọ́sí láti tẹ pẹ̀lú ìyẹ ẹyẹ lé nímú. gbogbo ẹ máa wò ẹnìkan ẹni pé wọ́n sí ọ̀pọ̀ bomú ọ̀dájú pé ó túmọ̀ sí pé adájọ́ tó bá gbọ́n tó bá gbọ́n àti mú ẹni tó dọ̀dà onítò ilé ọlọ́run bá lọ sọ bẹ́ẹ̀ ìyẹn sọ pé àwọn àwọn dára àwọn àtàkì àwọn tó máa wà nípa àwọn máa kọ́ àwọn ẹ̀rọ tẹ́kọ̀ọ́ àtàrí bẹ̀ wọ́n ṣe wọ́n ní ṣe iṣẹ́. àwọn wà lé. ẹ̀fọ́ àwọn ọmọ kọ́ àwọn ọmọ ẹlẹ́kọ̀ọ́ látàrí àwọn máa máa ṣe àìsàn pé. wípé ah, ah, ah, àyà tó ní káwọn kan kọ́ nípa ẹ̀sìn kí wọ́n kọ́ nípa ẹ̀sìn èyí wọ́n kọ́yàn nípa ẹ̀sìn ẹ̀sìn tí mo fi tó máa ní káwọn kan dúró kọ́ nípa ẹ̀sìn ẹnìkan náà ni ó dúró kọ́ wọn nípa ẹ̀sìn. kọ́ lásán o kẹ́ ẹ kọ́ tẹ́lẹ̀ bá lọ fi ṣe kìlọ̀ fáwọn èèyàn yín bóyá wọ́n jẹ́ gbọ́ kìlọ̀ tó tọ́wọ́ tó lẹ́rìí fún èèyàn láti jókòó sílé pé òun sáà ń kọ́ yẹn lẹ́kọ̀ọ́ nìkan má ti sẹ́mi kò tó nítorí pé táwọn akọ́ yẹn lẹ́kọ̀ọ́ táwọn akọ́ yẹn kí o pàápàá kí o yìí táwọn akọ́ yẹn táwọn akọ́ yẹn nílò lẹ́ni fún wa náà ní tó tó wa nàám Abdul Alimi nílò lẹ́ni fún tó ń torí wá sẹ́ mo rò kó yé torí pé téèyàn máa jókòó téèyàn máa sọ pé ẹni tó ń kọ́ kí ó òní ọmọ fò subhanallah yìí máa bí kún gbé mà pamọ́ torí pé tí máa ń ni pé iye tó bá tilẹ̀ iye kí ó tó o bá ti rówó fílẹ̀ òní o bá ń tẹ́tí gbọ́ àmọ̀ wọ́n wò kú oyin kí ló gbé tó òfin kankan lẹ̀ asọ̀kọ́lá jáde èyí ṣẹlẹ̀ practically so àbí kí n sì máa dúró de pé ẹnìkan mú wá ah subhanallah ọgbọ́n yẹn kí wọn máa retí pé wọn mú wá fún yẹn tí wọn bá mú wá ńkọ́ lẹ́yìn náà gbogbo wọn mú wá wọn mú wá ọ̀pọ̀lọpọ̀ máa mú wá yé ntí ọ̀dà ni wọ́n máa fún yẹn owó tí ọ̀dà wọn náà fi sábà rà èèyàn tó jẹ́ pé yóò fọ́ ní tó da láàrin èèyàn mẹ́wàá èèyàn kan ni tòtí ọba máa ń retí pé ẹ̀jẹ̀ ráìsì lánàá ẹnìkan ló gbé wá tòmátì ẹnìkan ló gbé wá ẹran tẹ́ jẹ́ àlẹ́ kò ní rọrùn tí bá fún tiẹ̀ kò ní dùn sọ yẹ káwọn afáàná kan dáko káwọn náà kọ́ tún ní ní kí títà ẹbí tàbá kò sí tó burú bẹ torí pé iṣẹ́ kò sí iṣẹ́ tó kéré lójú àwọn onílàákà yìí ìgbà tí ọwọ́ tó bá dilẹ̀ là á fi lẹ́rán ìgbà tó o bá ti ní sẹ́ gbogbo lọ́kùlọ́ wọn mọ̀ sí lọ ibẹ̀ náà ló ti máa bínú àti wọn lò dé kálá náà wọn ò fi ọ́ àti wọn ti fi ní kan wọn ẹ ti wo dé tán lọ gbọ̀ngàn alára máa wo dáhùn sí máa ṣẹlẹ̀ ẹnìkan ó mú ọwọ́ lókì bá kù so nígbà tó kì bá kù bóyá five naira kan lórí yọ àwọn five naira yọ wà nà ibi tọ ẹ bá tọrọ fún yàrá ẹ bá tọrọ fún bàbá rẹ ẹ bá tọrọ fún àwọn ọmọ rẹ ẹ bá tọrọ fún ọkọ rẹ ẹ bá tọrọ fún ẹ dàpọ̀ lórí five naira. ẹ wá wo gbogbo ẹ tó sì lé náírà ẹ wá sọ pé tọ́ ọlọ́run ti gbọ́ ọbẹ̀ ṣe wí bá jẹ́ àìdájà. èèlò wa lè fẹ́ pa èèlò lè fẹ́ pa láwọn àní ló sì lọ lóríṣiríṣi. nígbà tí a bá tún kó kalẹ̀ ẹnì kó tún lò lọ́ọ́ ká yín owó tún kó lẹ̀ tí bá tún kó lẹ̀ kẹ́ sọ̀rọ̀ yóò tún di pé ẹ sọ sọ́ra o ẹ̀mẹ́ta sọ fúnra bá ti jẹ́ o. gbogbo irú àwọn kan wọ̀nyẹn ilé ìtọ́jú pé tó bá kọjú mẹ́sẹ̀ rẹ̀ alhamdulillah ó ti ń dọ́pọ̀ so kó lákòókò kó fi máa kọ́ yẹn lẹ́kọ̀ọ́ kó o sì kọjú mẹ́sẹ̀ rẹ̀ nítorí pé iṣẹ́ tí ẹ̀ máa kọjú mẹ́sẹ̀ lọ́nà bá bọ̀ fàlùbáríkà sí kọ́lọ̀ ọmọ kọ́ àwọn yẹn lẹ́kọ̀ọ́ pẹ̀lú ìdùnnú àmọ́ gbọ́dọ̀ bá ti di pé èèyàn lójókòó lórí kọ́ ọmọ kó àwọn èèyàn ó kọ́ wọn débi kan tí sẹ̀bi lè lẹ́ nígbà bá lọ́ba yarí fún ọ pé ẹ̀yin ò ní làákà ẹ̀ pípẹ́ láàmà jẹ́ ha àwọn agbákí àwọn agbákí ẹ lọ sí làákà o. Thank you. tó sì dájú. ẹ tó bá dájú bẹ́ẹ̀ yẹn ẹ fẹ́ǹsì oníṣẹ́ ẹ má fẹ́ǹsì rẹ̀ ẹ sì àwọn security sí ẹ sì gba àwọn ọdẹ sí inṣàlá kò sí mùsùlùmí. àti tẹ́ ń béèrè yẹn kí sẹ́yà lè torí rẹ̀ sòkú sí pálọ̀. tó bá jẹ́ pé ìlú gbàtìyà ló ń daràn bá ń lódodo wọ́n ń retí kókò dé ni. ṣé garanti ti wà kí tẹ bá ti sábà lálẹ́ yìí náà wá wò tó o gbà bá ti ní gbogbo wọn ti yọ dára dé tó kò sí garanti fagolé yìí náà ẹ lọ sí sórí tẹ ẹ gbà fọlọ ẹ wá forí tẹ àríkò. kéde pé kò da káṣíọ̀ kù sí mọ́sálásí haramu ni káṣíọ̀ kù sí mọ́sálásí bá sì ti wà síwájú kẹ́ tó sin òkú sínú rẹ̀ ọ̀ràn yẹn ni wọ́n òkú yẹn jáde kò mẹ́ sísáré bá sì ti síwájú ká tó kọ́ mọ́sálásí lé lórí ọ̀ràn yẹn ni wó mọ́sálásí ọ̀hún. sáré bó ti wọ̀ fún káṣíọ̀ kò sí mọ́sálásí ajá bó ṣe jẹ́ mẹ́rin mọ́sálásí wọ́n sì ànábì sí ẹni tó bá wí bẹ́ẹ̀ kọ́ mọ́ kankan àbí òye àti mọ̀ kó oògùn àìmọ̀ náà ní ká lọ kí o náà àlẹ́ kò sọ. tó bá jẹ́ pé kan ṣiṣẹ́ ní orí ẹ̀kọ́ tó pé ó ọjọ́ lórí tẹ́ ìdẹ̀tí mọ́sálásí làdúgbò àti ẹni tí bá ń ṣe ọdẹ lórí tẹ kìí ṣe èèyàn kan lọ́yọ̀ kó sọdẹ mẹ́rin nítorí pé iṣẹ́ tí wọ́n ń ṣe ẹ̀yìn náà ti sọ pé àwọn ọ̀daràn pọ̀ so tí àwọn bá fi orí tẹ́lẹ̀ lọ mọ́ṣáláṣí lọ kí wọn ọwọ́ àyè àsìkò náà tó àwọn ọ̀daràn láti ṣe wọn kò ṣe èèyàn kan kódà wọ́n jẹ́ gbé set by set ni àwọn kan ṣe láàárọ̀ wákàtí mẹ́jọ àwọn kan bẹ̀rẹ̀ lọ́sàn wákàtí mẹ́jọ àwọn kan lálẹ́ dàárọ̀ wákàtí mẹ́jọ kò wá ní túndé yàn kan torí pé orí tẹ́ máa ń lóbi kódà ẹtú lè ọkọ̀ tó ń fún wọn ṣe pàtró tó tó bá jẹ́ pé àwọn tó sórí tẹ́ á pé mẹ́wàá ní sẹ́ẹ̀tì kan káwọn lọ kírun káwọn sẹ́ẹ̀tì nígbà táwọn bá kírun ọlọ kírun tó bẹ́ẹ̀ mọ̀ sí. àmọ́ ọ̀gbọ́dọ̀ kí wọn lórí fẹ́. Aleykum salaam. ọlọ́kadà ṣòro ìwọ dára ni kí ọmọ gbóbin ọ̀tọ̀ rárá ó tún aburú jáì ẹkọ bìnrin òun náà múra múra ọmọ ta ó múra múra ẹni tó lẹ́sìn wọn à ń gbà mí yóò tún lónìí kọ́ yóò tún wá gun machine ọ̀kadà láàrin láàrin obìnrin jáì obìnrin jáì torí ẹ̀ ló ti jẹ́ pé ìpèníjà ńlá ni táwọn tó lówó láàrin àwọn mùsùlùmí tí kíkẹ́ bá wọn ra mọ́rúwà. tí ọmọ gbé àwọn obìnrin bá àbí òye pépà àwọn obìnrin nìkan lẹ́yìn òfin máa tájẹ́ ẹsẹ̀ máa gbé ìyẹn táwọn náà bá nípa ẹ̀ ọlọ́ torí pé ń gbà mí ó gbù wọn fún gun ọ̀kadà ogun táìsì lọ torí àrùn ń bẹ lọ́kàn ọ̀pọ̀lọpọ̀ òun náà ọfẹ́ itan rẹ̀ ọfẹ́ dì mọ́kùnrin àwọn olùdílé torí tí ọba àjẹbẹ ẹ̀kọ́ náà lè máa ma ti tẹ break abẹ́ màá bẹ́ẹ̀ so yóò dì mú so torí di eléyìí láṣà àwọn ẹlòmíín nínú yín ọlọ́run bù wọn láti rí débi kí wọ́n lè ra mọ́rúwá mẹ́ta ẹlòmíín lè ra kan ọ̀dọ́ dára lójú pé tẹ́ẹ̀bà fira máa wá bíi mẹ́wàá kẹ́ẹ̀ máa fi ná kẹ́wẹ́ ní tí òun bá yẹn fi ná pé òun gbé àwọn obìnrin tí ń sẹ́ẹ̀tì káwọn náà sì comply kan cooperate à ẹ̀ rí i pé yóò dínkù gan ẹnu kó máa dúró ní ẹ̀sìn ní bọ́ọ̀rọ̀ tóbi tá a ti máa gbé yín ọlọ́run máa ń lójú kí tó bíi ẹlẹ́sìn wọ́n sì tún ìgbà tún àwọn méjì أعوذ بالله فأجاب السجامية سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت